a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa àwa ọmọ yorùbá pátápátá àti àwa ìránṣẹ́ ọlọ́run ọmọ yorùbá àti gbogbo àwa alátìlẹyìn yorùbá pátápátá àti gbogbo àwọn ènìyàn tó kí yorùbá lẹ́yìn a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o àná ti jánà òní dẹ̀ tún jóni bẹ́ẹ̀ ni ọ̀la máa jẹ́ ọ̀la so a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ò jẹ́ kó rí fún ìránṣẹ́ rẹ̀ eh, Sunday Igboho ọmọ Adéyẹmọ tí ò jẹ́ kó rí fún bí ọ̀tá ṣe kó rí a dúpẹ́ lọ́wọ́ ọba tó dá ayé àti ọ̀run eh, because tó bá tó bá rí fún bí ọ̀tá ṣe fẹ́ kó rí ọ̀pọ̀lọpọ̀ àwa a ní lẹ́nu ọ̀rọ̀ a ti dúpẹ́ fún ọlọ́run but point kan ni mo fẹ́ fi bá gbogbo àwa ènìyàn sọ̀rọ̀ pátápátá pọ́ìntì àkọ́kọ́ ni pé ó máa ń sọ pé ohun mẹ́ta tí ènìyàn gbọ́dọ̀ dáàbò bò ohun àkọ́kọ́ òun ni orúkọ rere rẹ that is number one má jẹ́ kí orúkọ rere ẹ bàjẹ́ ìkejì má jẹ́ kí ẹ̀mí rẹ bọ́ ìkẹta má jẹ́ kí dúkìá rẹ parun àwọn kan dúró lánàá ìdúró tí wọ́n dúró ni pé wọ́n máa tẹ́ bọ̀ àwọn kan dúró ní ìdúró pé wọ́n máa tẹ́bọ̀ ni èmi ò mọ bí ọmọ èèyàn méjì ló wà ṣá ọmọ ọkọ wà ọmọ àlè wà bọ̀ fún gbogbo àwa kìrìsìtẹ́nì pátápátá àti gbogbo àwa mùsùlùmí àti gbogbo àwọn ènìyàn eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ pé igbá màá sọ nǹkan kan fún yín nínú bíbélì nínú Genesis Genesis chapter fourteen verse fourteen bíbélì wípé nígbà tí ábúráhámù gbọ́ pé a kó àwọn arákùnrin òun ní ìgbèkùn ó ní ó kó àwọn ọmọ tí a ti kọ́ ní ilé rẹ̀ three hundred and eighteen three hundred eighteen ó kó wọn ó dẹ̀ lọ fèsì ogun yẹn ó dẹ̀ gba ohun ìní ẹ̀ padà àbẹ́ẹ̀ gbọ́ nínú ìtàn pé ábúráhámù baba wa jagun ni tó bá jẹ́ pé bí wọ́n ṣe wá sí ilé abrahamu tí wọ́n kó ilé abrahamu tí wọ́n kó lọ mo sọ fún ẹ lẹ́ni kò sí ìrìn àjò tí tí wọ́n lè rìn nínú ìgbàgbọ́ tí ò ní sí nínú àkọsílẹ̀ abrahamu pé ogún kó ilé ẹ̀ lọ abrahamu tó jẹ́ bàbá ìgbàgbọ́ ogún wọlé ẹ̀ ó kó bíbélì pé àwọn ọmọ tó ti kọ́ ní ilé rẹ̀ ẹ lọ ka bíbélì yín dáadáa genesis chapter fourteen from verse fourteen down ẹ rí ibi tó ti jà fitafita tó gba ìkólọ rẹ̀ padà nínú ogún àkọ́kọ́ nìyẹn ẹ jẹ́ ká wá lọ sínú ìṣẹ̀dá ayé gangan ìṣẹ̀dá ayé tó jẹ́ Isaiah chapter fourteen Isaiah fourteen fourteen also ẹ lọ kà dáadáa bíbélì wípé ẹ nígbà tí sátani láti verse thirteen ó ní sátani sọ pé èmi ò gbé ìtẹ́ mi ga èmi ò kọjá gíga òkè ọ̀run èmi ò èmi ò èmi ò gbogbo ohun tí olúwa ń ṣe lọ́run pátá sátánì fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ilẹ̀ rẹ̀ ò dẹ̀ kì í ṣe ilẹ̀ sátánì àwùjọ ọlọ́run ni ọ̀run ni bíbélì wípé ọlọ́run dìde ó sọ wípé nítorí tí ìwọ sọ pé ó gbé ìtẹ́ rẹ ga torí pé ó sọ pé ó máa ṣe báyìí ọlọ́run ni a ó lé ọ sí ìsàlẹ̀ ilẹ̀ ṣẹfẹ́ gbòòtọ̀rọ̀ kò sí ènìyàn tí wọ́n máa da ilẹ̀ rẹ̀ láàmú tí ò ní ṣe kíni o tí ò ní dìde ogun gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti ń da ilẹ̀ rẹ̀ láàmú ẹ jẹ́ kó jókòó lọ́jọ́ tó o bá ti kọ́lé jẹ́ kí ejò wọnú ilé ẹ jẹ́ kí kìnìún wọnú ilé ẹ jẹ́ kí àkekè wọnú ilé ẹ fi wọ́n sílẹ̀ ẹ̀tọ́rí pé ọlọ́run ló dá àkekè òun ló dá ejò kó fi wọ́n sílẹ̀ sódà jẹ́ kí wọ́n rápálá sí abẹ́ bẹ́ẹ̀dì ẹ jẹ́ kí wọ́n rápálá sí abẹ́ chíà ẹ jẹ́ kí wọ́n máa ta ọmọ rẹ jẹ́ kí wọ́n máa ta aya rẹ jẹ́ kí wọ́n máa ta gbogbo ohun tó o ní jẹ́ kí wọ́n máa kí ejò máa ṣán wọn so kó wa máa sọ pé torí pé ọlọ́run ló dá ejò so kò ṣe ó ò lè lagi mọ́ ó ní yí yí yí yí ẹsẹ̀ rẹ sí apá kan ó ní yí yí yí yí ẹsẹ̀ rẹ sí apá kan àwọn òfin yẹn ò wọ́ọ̀kì tó bá dé àwọn stéèjì kan ohun tẹ́mi fẹ́ sọ fún wa ni pé gbogbo wa pátá mo mo gbé kudos fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ tẹ́ tẹ́ jà silently tẹ́ ẹ wá ẹ̀yin tẹ́ ẹ lè yọjú ṣùgbọ́n tẹ́ ẹ sọ títí tóbi ìjà ọmọ Yorùbá jáde mo gbé kúdòsì fún ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ tẹ́ ẹ ṣe ọmọnìyàn ẹni tẹ́ ẹ ní wọ́n fẹ́ gbé adúpẹ́ fọlọ́run o wọ́n padà lọ ṣọ ni o wọ́n tún káwọn ọlọ́pàá fún pé kán lọ fi ṣọ ni o mo fi ọlọ́run bẹ̀ yín èèyàn lóògùn ohun tí mo fẹ́ sọ lẹ́nu ẹnìkan lóògùn oògùn ló ń lò kíní kan ló ń lò mo fẹ́ sọ nǹkan kan ẹ má bínú o gbogbo etí tó ń gbọ́ mi tí Sunday Ìgbòho bá decide wípé agbára Yorùbá tóun níyẹn pé òun fẹ́ fi máa jalè níṣẹ́ pa ayé máa ka is a question now tí Sunday Ìgbòho tí ìbá jẹ́ pé ṣe ló ya onínúure ń tiẹ̀ pé ohun tí èmi níyìí mi ò lè fi jalè mi ò lè fi rọ́ọ̀bù mi ò lè lọ báǹkì mi ò lè fi ṣe anything jẹ́ kí n fi máa dáàbò bo àwọn ènìyàn mi ni ẹ̀yin tẹ́ ẹ̀ ní tó tiẹ̀ gan tẹ́ ẹ̀ ní nǹkan kan lọ́wọ́ tó yẹ pé karahun ìgbínlẹ̀ ń so mọ́ra kiri akìkìdá aṣọ pupa lẹ gbogbo ilé yín ṣe kò sí eléyìí tó lè dá jáde pé òun pa áyán ládùúgbò yín lásán so ẹnìkan wá ní eléyìí tí ó jẹ́ ti ìjàngbá tó jẹ́ ti ogun kò fi kógun ja bank kò fi kógun ja ilé onílé kò fi kógun ja ẹni ẹlẹ́ni kò dé ibikíbi kó kò disapia wọlé onílé kó lọ kó ẹrù ẹ̀ kò disapia wọlé onílé kó lọ kó ẹrù ẹ̀ ó dúró ó sọ pé agbára yìí ó tó mi láti fi gbèjà àwọn ènìyàn mi ó dẹ̀ dúró lé lórí ẹjọ èyí tí wọ́n ní ládùúgbò yẹn gbogbo eléyìí tó fi ń halẹ̀ máwọn obìnrin olóbìnrin tó fi ń gbá wọn nídìí kiri eléyìí tó fi tó tó ìjà ò tí ì ní ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀ wàá ti sá wọnú ilé wàá máa walẹ̀ àwọn èèyàn bíi mẹ́wàá ló máa máa mú ẹ ló máa dá máa fà ẹ́ má jà àní ó ti tó ó ti tó ó ṣe jáde ń sìn kó lọ bá wọn ní gangan lánàá àbí kó jáde kó tẹ̀lé lọ irọ́ lásán irọ́ bá ń zá gbogbo eléyìí tó kó sára tó fi ń ṣọdẹ tó fi ń tó fi ń halẹ̀ látò kàn fi ń destroy gbogbo àlàáfíà àwọn àdúgbò ó ṣe dìde kó o tẹ̀lé lọ so n ta n sọ nìyẹn gbogbo àwa kìrìsìtẹ́nì àwa mùsùlùmí àwa sá sẹ́yìn àwa ń sọ pé ẹ ẹ torí pé ó jẹ́ ẹlẹ́bọ olóògùn ni olóògùn ni má bínú o má bínú o má bínú o mo fẹ́ sọ ọ̀rọ̀ kan jọ ó ṣàìsàn wọ́n wá ń gbé ẹ lọ síbi tí wọ́n ti fẹ́ tọ́jú ènìyàn ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ pé èèyàn ṣàìsàn wọ́n wá ń gbé e lọ síbi tí wọ́n ti fẹ́ tọ́jú ẹ̀ ìgbà tí wọ́n wá ń gbé e kọjá wọ́n wá pàdé ilé oníṣègùn kan ó wá débẹ̀ wọ́n wá ní apẹ́ ẹgbàá o ó yá ẹgbàá omi yẹn fún o ó wá jí ìgbà tó wá lajú wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní a wọ́n ní ó wá béèrè lọ́wọ́ wọn pé ẹjọ́ ara òun ti ya wọ́n lára ẹ ti ya wọ́n ní kí ló àwọn nígbà tá à ń gbé ẹ e lọ sí hospital ni àbí a fẹ́ máa gbé ẹ lọ sí chọ́ọ̀chì ni àbí a fẹ́ máa gbé ẹ lọ sí mọ́sìkì ni àbí a fẹ́ máa gbé ẹ lọ síbì kan ni bá ṣe ń lọ ni bàbá yìí sọ wípé ká dúró pé ká dúró òun ní nǹkan kan lé oníṣègùn dẹ̀ ni ó wá wọlé ó wá lọ bu omi yẹn fún wọn àìsàn tó tán fẹ́ fi gbé ẹ lọ sílé ìwòsàn tàbí tán sì fi ń gbé ẹ lọ sí chọ́ọ̀chì àìsàn yẹn wá kúrò lára ẹ ìgbà tó wá jí o wá ń blame wọn pé kí ló dé tán fi jẹ́ kó wù ẹ́ sàn ṣé wàá sọ pé kó o padà tún kú ni àbí kó o tún dákú kán ṣẹ̀ṣẹ̀ máa gbé ẹ lọ síbi tó ń gbé ẹ lọ yẹn is a question gbogbo ẹ̀yin tẹ́ wà lórí pátọ ẹ bá mi dá sí èèyàn síkì kìrìsìtẹ́nì ni o mùsùlùmí ni o ẹ ó wá sọ pé òun síkì wọ́n wá ń gbé lọ sí hospital ìgbà tó ń lọ sí hospital àbí wọ́n fẹ́ gbé lọ chọ́ọ̀chì wọn ìgbà tí wọ́n dé àárín méjì ọ̀nà níbi tí wọ́n fẹ́ gbà kọjá wọ́n kọjá nílé bàbá kan tó ń lo ewé àtegbò tó fi ń wo ènìyàn sàn bàbá yẹn wá ní kán yà ó wá mú ewé méjì ó wá fi wo ẹni sàn nígbà tẹ́ni ẹ wá lajú sáyé tó jí tó wo gbogbo ènìyàn ó níbo leléyìí àwọn ni a fẹ́ máa gbé ẹ lọ chọ́ọ̀chì ni a fẹ́ máa gbé ẹ lọ mọ́ṣáláṣí ni a fẹ́ máa gbé ẹ lọ mọ́ọ̀sì ni bàbá yìí bàbá oníṣègùn yìí ló mú ewé kan sínú omi tó ní kan fún ẹ mu ló bá jí sáyé jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òyà ṣé wàá sọ pé láyéláyé ẹ ṣe lè gbé mi dúró nílé ẹ ẹ ṣe máa gbé mi lọ sí chọ́ọ̀chì ẹ ṣe lè jẹ́ kó fi ewé yẹn wò mí sàn ọpọlọ ṣé ń gẹ̀ twenty mi ṣe ìmọ̀ ìmọ̀ ti sọnù nínú ayé ẹlòmíì bíbélì wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn kò ní ìmọ̀ lójú àwọn kan sìn gbogbo ohun tó ṣẹlẹ̀ lánàá bọ́mọkùnrin yẹn ṣe múra tó dì gágá dì kúkú tó fẹ́ lọ kojú ogun ohun tí wọ́n táwọn kan sọ ni pé ọ̀run àpáàdì nílé ẹ̀ straight ó káre ìwọ ló ní tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run lọ́wọ́ wá gbọ́ pọ́ìntì tí mo fẹ́ sọ fún ẹ yìí gbogbo ẹnikẹ́ni tí a bá ti gbé agbára ààbò ayé rẹ fún o gbọ́dọ̀ gbà fún un gbogbo ẹnikẹ́ni tá a bá ti gbé agbára àbọ̀ ayé rẹ fún o gbọ́dọ̀ gbà fún gbogbo ẹnikẹ́ni tí a bá ti tá a bá ti yàn gẹ́gẹ́ bí májẹ̀mú kan òye bíbélì ló yé wọ́n tó tẹ̀lé òye ẹ̀sà ilé tá a ti bí mi ẹ̀sà ilé tá a ti bí mi ilé oníṣègùn láti bí mi ilé onífà láti bí mi ṣùgbọ́n ọlọ́run yọ mí jáde níbẹ̀ ló fà kò wá mí pé kí n wá máa sọ ọ̀rọ̀ kàfàǹṣà sí wọn ṣé bí ó ní ń tọ́ fi tọ́ mi tí mo fi dàgbà tí mo fi di wòlíì ṣé bóun lóhun tí wọ́n fi tọ́ mi tí mo fi dàgbà tí mo fi di ẹni tí ọlọ́run ń lò so tí n bá lè lọ sínú tiwọn mọ́ tí n bá lè lọ mi ò lè condemn wọn kò dẹ̀ sí bó ti lè hùn kórí tí bàbá mi bá máa gbàdúrà fún mi léni òun ló sì bí mi ohun tó ẹ̀sìn tó ń sìn tiẹ̀ ló máa fi gbàdúrà fún mi èyí tèmi ń sìn lèmi máa fi gbàdúrà fún un bọ́n tí wàá dé ìkóríta kan débi pé a gbọ́dọ̀ máa mọra wa kò sí ẹ̀dá ènìyàn tó máa dé ilẹ̀ láì jẹ́ wípé ogun ogun mí kò sí ìrìn àjò téèyàn lè rìn tó lè fi ní àlàáfíà àmọ̀jù ti fẹ́ pa gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá kí ni ká ti sọ fún Abrahamu nínú Genesis chapter fourteen from verse fourteen down ẹ lọ kà á Genesis orí kẹrìnlá láti ẹsẹ̀ kẹrìnlá wá sísàlẹ̀ gbogbo ẹ̀yin bàbá bàbá tó wà lórí platform ẹ Abrahamu lọ jagun a wà nínú lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àtàbá fẹ́ ṣe program bóyá ní camp bóyá ní church wa bóyá ní pé kínní àwa fẹ́ ṣe anniversary lásán la vigilante tá à ń pọlọ́pàá kan dúró sí surroundings àwọn bàbá bàbá tó tún jù wá lọ bọ́n ṣe ń kó sójà sí agbègbè náà ń kó sójà sí ẹ àṣẹ má lo sójà àṣẹ má lo ọlọ́pàá àṣẹ má lo vigilante kí ni reason ta fi lo ọlọ́pàá kí ni reason ta fi lo vigilante kí ni reason ta fi lo ọlọ́pàá kí ni reason ta fi lo vigilante a lot of things ẹ lọ wo gbogbo convention tí wọ́n ń ṣe káàkiri ní gbogbo àwọn camps ẹ lọ wo gbogbo ẹnu ọ̀nà kẹ́ ẹ lọ wo bí security máa fúlù pa síbẹ̀ àwọn security tẹ́yìn fi sẹ́nu géètì sójà tó wà lẹ́nu géètì ẹ mọ ohun tó fi sábẹ́ aṣọ ẹ̀ ọlọ́pàá tẹ́ fi sẹ́nu géètì tẹ́yìn wà lórí auditorium tóun wà lórí títì nínú òkùnkùn ṣé ẹ mọ ohun tóun jẹ tẹ́sàlẹ́kùn ṣebí kakí lẹ rí lọ́rùn ẹ̀ ṣebí uniform lẹ rí pẹ̀lú ṣebí yunifọ́ọ̀mù lẹ rí pẹ̀lú ìbọn àti bẹ́ẹ̀tì tó mú sọ́wọ́ ṣé ẹ mọ nǹkan tọ́mọ ọlọ́mọ ti mú sísàlẹ̀ ikùn so ohun tá à ń try láti sọ fún yín nìyẹn kò sẹ́dá tó ń ṣẹbọ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò sọ̀rọ̀ pé ẹnìkan ṣẹbọ bó ṣe wà yẹn ogun ọ̀run gbà fún lánàá ju ọ̀pọ̀lọpọ̀ àwa wòlíì tá a jókòó sílé wa lọ ogun ọ̀run gbà fún lánàá ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tá a jókòó sílé lọ ohun tí gbogbo yín ń sọ lánàá wọ́n máa tó mú wọ́n máa tó mú ṣé bí ìgbà tí wọ́n ń ṣe prógráàmù ní gàngán lánàá ṣé bẹ́ẹ̀ yẹn ọmọ Yorùbá yìí náà lẹ̀ ń flag tẹ̀ ń flag tẹ̀ ń flag tẹ̀ ń flag tẹ̀ ẹ̀ jẹ́ kí wọ́n rójú tu ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ ẹ sọ fún mi ẹ jẹ́ kán gbogbo àwa gbogbo tẹ́ ẹ bá mọ̀ pé security ò ṣe kókó gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run including me tí mò ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká withdraw gbogbo àwọn protocol anywhere tá a bá ń lọ ẹ jẹ́ ká withdraw gbogbo àwọn protocol ẹ jẹ́ ká wá wẹni tó lè dárìn ẹ jẹ́ ká withdraw gbogbo àwọn protocol ẹ̀rù ń bà wá kán má ba jí wa gbé kán má ba jí wa gbé kán má ba jí wa gbé ṣẹ́rò pé ó rọrùn ni gbogbo eléyìí táyé ń sọ yẹn Sunday Ìgbòho tẹ́ ẹ rí yẹn àwọn tó wà níjọba gánmọ̀ pé ó mọ ohun tó ń sọ so bàbá Ọbásanjọ́ mọ̀ pé ó mọ ohun tó ń sọ Ṣèyí Mákindé mọ̀ pé ó mọ ohun tó ń sọ bàbá Ládọjà mọ̀ pé ó mọ ohun tó ń sọ àwọn bàbá bàbá bàbá bàbá tí ogun tí ogun ẹ tí ogun ẹ ti ṣẹyọ lójú wọn rí wọ́n mọ̀ pé eléyìí tó tán ó mọ ohun tó ń sọ ó tó tán ó mọ ohun tó ń ṣe kọlọ má mu wa ẹdẹ jókòó síbẹ̀ ẹ̀ ń sọ pé ohun tó ń ṣe ò dàbó gbẹ́nikẹ́ni tó bá kò ní jẹ́ kẹ́niyẹn nísinmi kò ní jẹ́ kẹ́niyẹn nísinmi so a ti dúpẹ́ báyìí o ẹni tẹ́ ẹ sọ pé wọ́n fẹ́ arrest lánàá a ti dúpẹ́ fọlọ́run àwọn gọ́vnà wọ́n tún kó ọlọ́pàá lọ bá ní commissioner of police wọ́n tún jọ ń lọ síbẹ̀ ní monday again ṣẹ́ńgẹ̀ pẹ́ tì mí so ẹ jẹ́ kí gbogbo aká máa gbàdúrà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ kò sí ní ta fẹ́ ṣe ẹ má yẹ ká máa condemn ẹ̀ so tí a bá ti ń sọ̀rọ̀ tí a bá ti ń ṣe pé kíní ẹ jẹ́ kí gbogbo wa ká dúró ní dúró pé ṣe la support ọmọkùnrin ẹ má yẹ ká rí bí ẹlẹ́ṣẹ̀ ẹ má yẹ ká rí bí èké ẹ má yẹ ká rí bí ẹni tí bí ẹni tí bí ẹni tó ń dá wàhálà sílẹ̀ nílùú èmi ò kò sí ohun tí christianity ní í ṣe pẹ̀lú ẹ̀ kò sí ohun tó kàn mí christianity ò ní í ṣe pẹ̀lú ohun tó ń ṣe ohun tí mò ń sọ ni pé gbogbo wa pátá ẹ jẹ́ ká support ẹ̀ ohun tí christianity ní í ṣe pẹ̀lú ẹ̀ eh, bàbá tó ń sọ̀rọ̀ yìí ohun tí christianity ní í ṣe pẹ̀lú ẹ̀ ó pọ̀ because nígbà tí ẹ̀yin ń sọ̀rọ̀ pé all the pastors in Nigeria do nothing about aha sorry mi mọ̀ pé n tẹ́ ń sọ ni ẹ only what has their christianity got to do with this all these pastors in Nigeria do nothing about Nigeria's situation all the, ah sorry for that Me mọ̀ pé n tẹ́ ń sọ nìyẹn sà mi mọ̀ pé n tẹ́ ń sọ nìyẹn mo rò pé ṣẹlẹ̀ ń sọ pé bóyá pé christianity ní nǹkan tó ṣe pọ̀ in fact àwa christianity ló yẹ kí inú wa máa dùn jù àwa kìrìsìtẹ́nì ló yẹ kí inú wa máa dùn jù ká fi àdúrà ká fi máa ran ẹni yìí thank you honesty ademi uh, honesty ademi god bless you àwọn kìrìsìtẹ́nì ló yẹ kí ni wọ́n máa dùjú torí pé àwa kìrìsìtẹ́nì náà kọ́kọ́ ń jí gbé tẹ́ ẹ bá rántí àwọn tí wọ́n pa nínú àwa kìrìsìtẹ́nì ó ju àwọn tí wọ́n pa nínú ó ju àwọn tí wọ́n pa outside Christianity lọ ẹ sọ fún mi náà ẹ sọ fún mi náà bó ṣe ń pa mùsùlùmí náà ń pa kìrìsìtẹ́nì tẹ bá jẹ́ fẹ́ jẹ́ kí n kà á fún yín ẹ sà màá lọ ṣe findings mi màá dẹ̀ gbé wá fún yín màá gbé iye kìrìsìtẹ́nì tí wọ́n pa fún yín màá gbé iye mùsùlùmí tí wọ́n pa jáde fún yín so màá gbé iye kristẹni tí wọ́n pa kristẹni ni wọ́n kọ́kọ́ pa eh, pa referent father wọ́n pa gbogbo wọn wọ́n blast gbogbo chọ́ọ̀chì wọ́n pa a lot of christian nínú chọ́ọ̀chì kan nínú chọ́ọ̀chì kan nígbà yẹn eh, Christianity tí wọ́n pa wọ́n lé ní forty something now ẹ bá mi ṣírò forty something àtẹni tí wọ́n dè mọ́gi ẹ professor tí wọ́n doctor tí wọ́n dè mọ́gi tí wọ́n ṣápa àti obìnrin tó nílé epo nígbó ọ̀rà tí wọ́n tí wọ́n pa àti gbogbo àwọn tó kù ẹ bá mi ẹ máa kà wọ́n ní kọ̀ọ̀kan ṣé wọ́n ti tó gbogbo wọn ni obìnrin tí wọ́n pa nígbó ọ̀rà bóyá kìrìsìtẹ́nì bóyá mùsùlùmí ni àmọ́ mo mọ̀ pé kìrìsìtẹ́nì ló pọ̀ jù nínú àwọn tí wọ́n pa yìí wọ́n dẹ̀ tún pa muslim náà wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa kìrìsìtẹ́nì àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹjọ́ tó ọlọ́run kí ni ìyàtọ̀ ńbẹ nílé tiwa mùsùlùmí ni bàbá mi mùsùlùmí ni gbogbo àwọn ẹbí mi pátá èmi lọ́lọ́run yọ jáde àtàwọn díẹ̀díẹ̀ ńbẹ so kí n sọ pé ẹbí mi ò kí ń ṣe ẹbí mọ́ àbí kí àwọn mùsùlùmí ẹbí tèmi kí wọ́n sọ pé torí pé mo ti di wòlíì pé mi ń ṣe èèyàn criticize o èmi ò criticize o kò sẹ́ni tó ní tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run lọ́wọ́ ẹ̀sà bí Sunday Igboho bá gbé àdó sórí eléyìí tí mo fẹ́ sọ yìí sìn ẹ lè ẹ lè ẹ lè ẹ lè crucify mi o bó bá gbé àdó sórí kó gbé ìjàpá sáyà kó gbé drọ́ọ̀mù oògùn sórí kó gbé báàgì oògùn sẹ́yìn kó sọ gbogbo ẹ̀ mọ́ra yóò bá ohun tó fi fi jà fún ẹni tẹ́ ẹ sọ kí lórúkọ ẹ̀ Sunday is a Christian ó gbádùn ju ọ̀pọ̀ àwa tá a pera wa ní Kristẹni lọ èèyàn ń jà fún wa bóyá torí Kristẹni gan lọmọkùnrin ṣe dìde nítorí pé Kristẹni ni Sunday Igboho gbogbo eléyìí tí mò ń sọ sí ó kàn ń dùn mí ni ẹ máa wòran o torí pé kò tí kàn yín ni tá a bá tó bẹ́ẹ̀ àwa tá a pera wa ní wòlíì tá a bá tó bẹ́ẹ̀ ó yá ẹ jẹ́ ká mú chọ́ọ̀chì lọ sí ẹ jẹ́ ká mú chọ́ọ̀chì lọ sí àbà ìgàngán níbi táwọn sẹ́ríkì wà ẹ̀ ṣebí olúwa ní ká polongo olúwa ní ó ní ká polongo ìyìn kárí gbogbo àgbà ńlá ayé ni gbogbo ẹ̀yin bàbá bàbá wa èmi àti ẹ jẹ́ ká mú christianity lọ sí abúlé abúlé àwọn fúlàní ní ìgàngán ẹ jẹ́ ká mú lọ síbẹ̀ ẹ jẹ́ ká mú lọ síbẹ̀ ẹ jẹ́ ká mú lọ síbẹ̀ abúlé àwọn fúlàní ẹ jẹ́ ká mú lọ síbẹ̀ christianity ẹ jẹ́ ká mú lọ sílé wọn ṣebí wọ́n ní ká polongo ìyìn rere ni ìyìn rere tẹ́ ẹ fẹ́ fi sọ́pọ́ọ̀tì ọmọkùnrin tó ń pariwo yìí ń sìn nígbà tí ó ti ẹ wo bó ṣe kẹ́rù bá ẹ̀rù ti bà gbogbo wọn pátá wọ́n ti mọ̀ pé táwọn bá gbé ọwọ́ kankan kélé á gbé àwọn ẹ ẹ wọ́n ní kẹ́ polongo ìyìn rere káàkiri gbogbo àgbáńlá ayé àwọn kan ń da ìbànújẹ́ sí ìlú tó yẹ kẹ́ ẹ mú ìyìn rere lọ ẹnìkan dẹ̀ lọ síbẹ̀ ẹ̀yin ò lè fi agbára bíbélì a lè fi agbára bíbélì lọ síbẹ̀ checking point mẹ́ta náà ni ó wà ńbẹ̀ ẹni tó bá tó gbagbá sùn lọ́yẹ nínú àwa wòlíì ẹ jẹ́ ká mú branch lọ sí Ìgàngán níbi tí àwọn sẹ́ríkì wà lọ́hùn níbi tí sẹ́ríkì àwọn fúlàní ẹ jẹ́ ká mú lọ sí gangan lẹ́ni tí wọ́n jẹ wọ́n jẹ oko èèyàn lásán èèyàn lọ bá sẹ́ríkì pé wọ́n ti jẹ oko mi o wọ́n dẹ̀ mú wọ́n dè mọ́gi wọ́n ṣá apá wọ́n ti gbó two million lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ kan tó ṣí sílẹ̀ ẹ jókòó síbẹ̀ mi ìfẹ́ máa dárúkọ mi ìfẹ́ máa dárúkọ àwa ìjọ káàkiri káàkiri including èmi èmi tí mò ń sọ̀rọ̀ yìí anniversary lásán la fẹ́ ṣe anniversary la fẹ́ ṣe ní permanent site lásán tá a gba vigilante tá a tá a tá a kọ́ àwọn ọlọ́pàá sí gini tá a kó vigilante síbẹ̀ kí ni reason is it not because of fear kọ́ má bàa jí àwọn ènìyàn wa gbé kọ́ má bàa jí ènìyàn gbé àwọn tó wá sí anniversary àwọn ẹni ẹlẹ́ni àwọn èèyàn tó wá láti òkè tó wá láti gbogbo ẹ̀ kọ́ má lọ jí wọn gbé àgbẹ̀ security síbẹ̀ àgbẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ there are many places tó yẹ pé àwọn bàbá bàbá wa bí wọ́n bá ti gbé wọ́n bá ti mú kó sójà bíi fifteen síwájú ẹnu ọ́fíìsì lásán ẹnu ọ́fíìsì lásán wọ́n máa kó sójà bíi fifteen síbẹ̀ ẹnu géètì main entrance wọ́n máa kó sójà bíi thirty four wọ́n máa kó gbogbo orí títì kí ni reason ẹ̀yin ò ṣe withdraw àwọn security bóyá wọn ò ní wá jí yín gbé lọ́fíìsì ẹ withdraw gbogbo àwọn security bóyá wọn ò ní jí yín gbé ẹni yìí wá ń sọ fún yín pé ṣé ẹ rò pé ó ń sọ tiẹ̀ náà kò parọ́ ẹ̀sà gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ó lóun ò sọ pé òun ò gba mùsùlùmí ó lóun ò sọ pé òun ò gba kìrìsìtẹ́nì gbogbo eléyìí tó ṣe ẹ̀yin lẹ pè lẹ́ṣẹ̀ tá a bá dọ́run tá a bá dọ́run ẹ jẹ́ kí ọlọ́run kó ṣèdájọ́ olúkúlùkù kò sẹ́ni tó ní tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run lọ́wọ́ ó sọ wípé òun ò ṣe kíni òun ò bá ń ṣe ohun tóun ṣe tá a bá ti gba yorùbá nation ẹ má bínú o màá sọ pọ́ìntì mẹ́rin fún yín nípa Sunday Igboho ọmọdé yẹn mọ́ nọmba one ni pé kí ẹ̀sà ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń sọ̀rọ̀ yìí for the next twenty five years wọn ò tí ì lè lé owó ẹ̀ bá púpọ̀ nínú àwọn èèyàn that's number one then number two kò nídìí nǹkan kan lọ́wọ́ àwọn bàbá bàbá tó ń bá ilẹ̀ Yorùbá jẹ́ yìí kò nídìí nǹkan kan lọ́wọ́ wọn ṣàgẹ́ta ṣé ilé ni abàyà ilé ṣé mọ́tò ṣé àwọn èèyàn tó ń jẹ lábẹ́ ṣé àwọn èèyàn tó ràn lọ́wọ́ ṣáwọn èèyàn tó ti fún nílẹ̀ ṣáwọn èèyàn tó ti kí ni wọ́n lè pe many many things like that then number three tó wà ń bẹ̀ ni pé kò sí nǹkan kan ẹ̀sà gbogbo àwọn ọmọ ẹ̀ pátá wọ́n wà labroad gbogbo àwọn ọmọ ẹ̀ pátá wọn wà lábrọ̀d ìkẹta nìyẹn ṣé bí gbogbo àwọn bàbá bàbá wa yìí gbogbo àwọn tó jẹ́ tó wà nínú ìjọba yìí tó jẹ́ àwọn bàbá ilẹ̀ Yorùbá ṣé bẹ́yìn náà kó ọmọ yín lọ sọ́hùn òun kó ọmọ wọn sọ́hùn kọ́sùn mo gbọ́ táwọn kan accuse ẹ̀ mò ń bọ̀ lórí ìkẹrin o táwọn kan accuse Sunday Igboho pé ẹ kìnnìkan kìnnìkan ẹ ó kó ọmọ tiẹ̀ sọ́hùn ó wá síbí ó wá ń dà àwọn ọmọ láàmú òun ò ṣe lọ kó àwọn ọmọ tiẹ̀ wá ẹ bá mi sọ fún ẹni tó bá sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé ọpọlọ ẹ̀ ń ṣàìsàn ẹ sọ fún irú ẹni tó ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ rẹ̀ ó ń ṣe àìsàn ó kó ọmọ tiẹ̀ lọ sọ́hùn ó wá wá síbi òun nìkan wà lé ń bí ẹ̀sà ìyàwó wà lábúrọ̀dù ọmọ wà lábúrọ̀dù ẹjọ́ kí ló fẹ́ lùs tó fi wá jẹ́ pé ó wá ń jà fún yín ohun tó ò ní tóun ní ló fẹ́ bá ẹ lò tó tún kọ̀ǹdẹ̀mù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń kọ̀ǹdẹ̀mù Sunday Igboho wọn ò lè rólóore tán máa fi kú gbogbo àwọn ènìyàn tó ń kọ̀ǹdẹ̀mù Sunday Igboho ẹ ẹ lè rólóore ẹ lè rólóore gbogbo tẹ bá dẹ̀ ṣe tí nǹkan yẹn bá fi lè sú ọmọkùnrin yẹn tó withdraw tó lóun ò jà fún Yorùbá mọ́ ayé ẹ̀sà Yorùbá dáràn. nọmba four tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀ ó pọ̀ mo kàn yọ mẹ́rin yẹn ni o ni pé òun fúnra lára ẹ̀ ẹ̀sà kò ka ẹ̀mí ẹ̀ sí ẹ̀mí pé mo ti lówó jẹ́ máa jẹ̀gbádùn ayé mi ó ṣùọ̀ fún mi pé ìran bá bá ńlá ẹnìkan ò lè wọlé tọ̀ mí kó ku èmi nìkan pẹ̀lú èèyàn hundred wọn ò lè dá mi mú kò rò yẹn ó wá fi ara rẹ̀ sílẹ̀ ẹ wo ọmọ adéyẹmọ ẹ wo lórí mọ́tò ẹ wo olówó ẹ wo ọlọ́rọ̀ ẹ wo billionaire not millionaire billionaire ẹ wo ọmọ ọmọ ìyàwó ọmọ ọmọọba ìlú kan níyàwó ẹ o ọmọọba ìlú kan níyàwó ẹ o ìwọ tó fẹ́ ọmọ tó pé ọmọ tó fẹ́ gan àmọ́ bí tó ti fẹ́ wá tó níran rárá tó ń kàn dẹ́mu tó ń kàn dẹ́mu heroes ọmọọba ìlú kan níyàwó ẹ̀ ìyàwó ẹ̀ tó ń pè ní rọ́pò yẹn lọ́wọ́ dáadáa rọ́pò tó ń pè ní rọ́pò ọmọọba ìlú kan ni kò dẹ̀ torí ẹ̀ kó sọ wípé òun ò ní jà ó jókòó síbẹ̀ you are condemning you are you, ẹ̀sà you are condemning condemning him gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé even bó jẹ́ wòlíì ni bó jẹ́ mi náà àwa wòlíì ẹgbẹ́ mi because. Uh, ọ̀rọ̀ mi máa ń tayín létí ẹ ẹ dẹ̀ lè fi mí ẹ lè rí mi fi ṣe nǹkan kan ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ gan ló ohun tí mò ń try láti sọ fún yín ni pé ẹ má kọ̀ǹdẹ̀mù ẹ gbogbo ẹnikẹ́ni yálà wòlíì ni o àáfà ni o ẹ oníṣègùn ni o alátẹnujẹ ni o ẹlẹ́bọ̀dé ni o ẹ ọba ìkà ni o ọba ọba ọba onírọ́ ni o ọba oníjẹkújẹ ni o gbogbo àwọn ènìyàn tó bá ti jẹ́ ìkà tí wọ́n bá ti lè ṣe kíni tí wọ́n bá ti lè sọ ọ̀rọ̀ tí nǹkan yìí máa fi sú ọmọkùnrin yìí tó máa fi fà sẹ́yìn tẹ́mi dẹ̀ mọ̀ pé kò lè sú láéláé nípa ọlá àwọn ẹni ọlọ́run tó bá ti lè sọ lágbára ọlọ́run gbogbo wọn lọ́lọ́run máa mú tọmọtọmọ so gbogbo ènìyàn tó bá ti lè máa ṣe nǹkan tó bá ti lè máa wu ìwà tí ìjà yìí máa fi sú Sunday Igboho tàbí gbogbo ẹnikẹ́ni tó bá lè lọ lọ́wọ́ ní ìkọ̀kọ̀ bó ṣe máa mú un torí ọ̀pọ̀ ẹ̀yin kan jẹ lábẹ́ Fúlàní ọ̀pọ̀ ẹ̀yin kan jẹ́ lábẹ́ fúlàní ọ̀pọ̀ ẹ̀yin kan jẹ́ lábẹ́ kí wọ́n ti ń porúkọ ẹ̀ lábẹ́ àwọn haúsá ọ̀pọ̀ ẹ̀yin kan jẹ́ lábẹ́ lábẹ́ lábẹ́ mà dàrú lábẹ́ mà dàrú lábẹ́ mà dàrú lábẹ́ mà dàrú ẹ jẹ́ ká kọrin fóun náà àwọn kan ti ṣe kọjá àwọn kan nígbà kan tá a wà nínú ayé ń gbà yẹn tá a ṣe kinní wọn ní Ògúnmọ́lá ló lè ròyìn ogun Ìbàdàn Ògèdèǹgbé ṣe díẹ̀ níjẹ̀ṣà Kúrúnmí náà ń kọ́ ti jàyè lọ́jọ́ yẹn ọ̀gá tún ní Fábùnmi olókè mẹ́sì o ọmọ erí mọ̀rọ̀ o àwọn yẹn ti lọ gbogbo jagunjagun láyé ẹ̀ lè rí ẹni tí spiriti tí spiriti ìgbènijà wà lára ẹ̀ tó máa sinmi pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká wá orin fún ọmọkùnrin yìí náà is a champion is our hero in Yorùbá Balan kò sí ẹni kò sí ẹni bí Ààrẹ Ọ̀nà Kakanfò bá support ẹ̀ tí ààrẹ ọ̀nà kakanfò bá sọ̀pọ̀tì ẹ̀ mo gbé kúdòsì fún wọn táàrẹ ọ̀nà kakanfò bá sọ̀pọ̀tì ẹ̀ ó ku ààrẹ ó ku òun náà ó ku ààrẹ ó ku ọlọ́run ó ku ààrẹ ó ku ọlọ́run mi ò bu anybody o torí pé ìṣe wọn ló ń ṣe yìí kò dẹ̀ síbi tí Sunday ti sọ̀rọ̀ ààrẹ rí láyé tó sọ bàjẹ́ kí ló dé kí ló dé tí gbogbo wa ń kàn dẹ́mu ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣebí bíbélì tẹ́ ń kà là ń kà á ṣebí kúránì tẹ́yìn ń kà làwọn kan náà ń kà kí ló dé tẹ́ẹ̀dẹ̀ sọ gbogbo ẹ̀ dídì gìgìgìgì wọ́n pa gbogbo àwọn wọ́n wọnú chọ́ọ̀chì wọ́n ṣàwọn wa bí ìgbà tí wọ́n ṣá màálù èèyàn wà nínú chọ́ọ̀chì wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ wọ́n dẹ̀ da àwọn màálù wọ́n dà sínú chọ́ọ̀chì pásítọ̀ gba ojú wíńdò fò jáde àwọn ọmọ ìjọ fò jáde kí ló dé ẹ ṣe nígbà tí màálù yẹn ń bọ̀ nígbà tí màálù yẹn ń bọ̀ ó ṣe nà bíbélì yẹn sí bíbélì let me tell you something bible is is rema and logo bible is rema and logo logo ni black and white tán fi tẹ̀ sínú paper and what the rema is spirit bá a bá ṣe wá kà á ló máa jẹ́ kó di ẹ̀mí sínú wa ṣẹ́ńgẹ́ tẹ́tí bá a bá ṣe wá kà á ló máa jẹ́ kó di ẹ̀mí sínú wa ó jẹ́ bá tọ́ra ẹ̀ so bí ènìyàn bá ti ń ṣe nǹkan kó ṣe é nítorí kíni nítorí ọlọ́run kó support ẹni tí ó fi ẹ̀mí ara rẹ̀ sílẹ̀ ṣé wọ́n fẹ̀mí ara ẹ sílẹ̀ òun náà níyàwó òun náà ní ọmọ ẹni tó ń pè ẹ́ pé má ṣe báyìí yẹn òun náà níyàwó òun náà ní ọmọ ìyàwó tèmi náà ń sọ fún mi ọkọ mi ẹnu ẹ yìí kò ní pa ẹ ṣọ́ra àjọ torí ọlọ́run mo mọ bó ṣe ń ṣe ẹ ká ló jésù ni mo mọ ẹ mo mọ ẹ dáadáa ká ló gba jésù mo mọ ẹ mo mọ ẹ wá ti fò síta wàá ti fò síta mo mọ̀ ẹ́ ó mọ̀ mí ó mọ̀ mí ìyàwó mi mọ̀ mí but what i'm trying to say ni pé mi ìwà lè sọ pé mo di wòlíì kí a wá lajúlẹ̀ kíkú máa pa àwọn ènìyàn ẹ sà nígbà tí mo sọ pé wòlíì ni mi tí mò ń mínísítà lórí pẹpẹ tí ẹnìkan dẹ̀ wọnú chọ́ọ̀chì pẹ̀lú àdá àti ìbọn tí mo wá sọ pé kán lọ́wọ́ sókè kán máa gbàdúrà irọ́ o ẹ bíbélì yín sí apá òsì ni ẹ ṣíà ẹ anything tó bá wù yẹn lọ fèsì ẹ̀ yes ìyẹn lẹ fẹ́ máa gbọ́ tá a bá ń sọ ẹ máa sọ pé kí ló ń ṣe lè lọ́kàn yín sìn jàǹdùkú lẹ̀ ń pè mí èèyàn wọnú church as a prophet of God ó wà lórí pẹpẹ òun wàásù èèyàn wọnú church ó wọ ilẹ̀ tí í ṣe ilẹ̀ ó yọ àdá ó yọ gbogbo ẹ̀ mi ò ní kò ní ṣàyàn o mi ò ní kò ní gúnyàn o èmi gan ò láwọn ọmọ ọdẹ bẹ́ẹ̀ mi ì láwọn ọmọ ọdẹ wọ́n ń gbọ́ mi mi ì láwọn ọmọ ọdẹ wá wá kàn díẹ̀ mú ṣòkòtò lásán tó bá mì ẹ́ lẹ́ẹ̀mejì wà ibi tó bá jókòó sí wàá mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ò ṣe é lọ mọ́ bẹ́ẹ̀ ni pẹ̀lẹ́gbẹ́ fẹ́ǹsì tí mo rọra wá yẹn ṣòun tí mò ń try láti sọ fún yín ni pé gbogbo ìrìn àjò tí ènìyàn bá máa rìn kí ènìyàn rìn with full support ẹ jókòó síbẹ̀ àwa tá a pera wa ní ẹni ọlọ́run tá a pera wa ní gbogbo ẹ̀ àbáwa tá àti ẹ̀ kì í ṣe wòlíì gan ṣùgbọ́n tá a kàn jẹ́ ọ̀dàlẹ̀ ìlú ṣá tá a kàn jẹ́ ọ̀dàlẹ̀ ìlú ṣá àbáwọn ọlọ́pàá tó yẹ pé ọ̀dàlẹ́lú mo mọ̀ pé àwọn ọlọ́pàá kan tó wọ́n máa fi full support mo dẹ̀ mọ̀ pé àwọn kí ló ti ń porúkọ ẹ̀ àwọn sójà kan náà tó máa fún ní full support silently mo dẹ̀ mọ̀ pé àwọn wèrè kan máa wà ń bẹ̀ àwọn akídanidání àwọn ìkà àwọn abatẹnijẹ́ àwọn má jẹ́ kílù ó dáa má jẹ́ kílù ó tòrò tí ìṣọmọ tribe bòmí tó jọmọ ilẹ̀ Yorùbá ṣe rí pé we have an hero we have and Hero àwọn ènìyàn gidi ṣì wà kò ró tiẹ̀ má bínú o tí Sunday bá gbé irú agbára yẹn tó bá wá sílé rẹ tó fẹ́ wá jalè ṣé ìrandíran èmi àti ẹ lè dá dúró pé kó má jalè <laughs> ṣé ìrandíran tèmi àti ẹ lè dá dúró pé kó má jalè nínú wa pẹ̀lú nǹkan yẹn ṣèbẹ́ ni tó bá ṣí géètì yín lẹ́ máa mọ̀ pé ó ṣí géètì yín so ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ fún ọlọ́run wá bá wa ṣe é ó wá jẹ́ nílẹ̀ yorùbá tí í ṣe ilẹ̀ fúlàní ni irú alágbára báyìí wà ọjọ́ tí mo ti wo fíìmù àfọ̀njá ni inú fúlàní ti ń bí ọjọ́ tí mo ti wo fíìmù àfọ̀njá bí wọ́n ṣe ṣe nílẹ̀ yorùbá àti bí àwọn bàbá wa ṣe gbá fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n fi ṣe Sunday lélẹ́yìn náà àwọn ènìyàn program kan wà tí mo ìfẹ́ ṣe jẹ́ kí n sọ nígbà tí ẹ ró àwọn bàbá wa tó fẹ́ jà fún wa nígbà náà nígbà tí wọ́n dúró tí wọ́n jàjàjàjà tí wọ́n padà dalẹ̀ wọn nínú bí àwọn bàbá yẹn ni wọ́n ṣépè burúkú èpè yẹn ló sì ń jà ńlẹ̀ báyìí o ẹ̀tún ti wá ń lọ báyìí o ẹ̀tún ti wá ń ṣe ẹ̀tún ti fẹ́ lọ ṣe bá Sunday Ìgbòho tẹ́ ẹ bá ṣe fún ọmọ Adéyẹmọ tó tóun náà bá padà sọ pé torí pé yóò bá ṣe báyìí fún mi tóun náà tún wá ṣépè lẹ́ǹkan ṣé wọ́n ní káwa má bọ́ nínú èpè ni. ṣé wọ́n ní ká má bọ́ nínú èpè ni. bẹ́ẹ̀ni ìyẹn mo fẹ́ ṣiṣẹ́ lórí láìpẹ́ pé ẹ má sun ọmọkùnrin yìí débi tó máa gégùn fún yín ẹ má sun ọmọkùnrin yìí débi tó máa gégùn fún yín ẹ jẹ́ ká sọ̀pọ̀tì ẹ̀ yóò ọwọ́ ọlọ́run wà lórí ilẹ̀ wa lórí ilẹ̀ wa èmi ò sọ pé kíní o àmì christian kì í ṣe yorùbá nìkan ló wà church ègèdè wà nù church tápà wà nù church ìgbìrà wà nù church gbogbo wọn wà nù church kò sí wọn ní church gbogbo àwọn tó wà nù church òwúwa wọn òwúwa rádaràda wọn òwúwa wèrè ó ṣe jẹ́ pé fúlàní ló máa dórí ilẹ̀ bàbá wa tó máa sọ pé bí fúlàní gan gba jésù lónìí ìyẹn ni pé kó wá sórí ilẹ̀ ẹnìkan ni kí ká má torí pé o gba jésù ní kí n má sọ fún ẹ pé wèrè ló ń ṣe lórí ilẹ̀ onílẹ̀ ni. ah, ah kí n kúrò níbí nsìn kí n lọ sí orí ilẹ̀ kámpù ní redeem kí n sọ pé mo fẹ́ lọ kọ́ three bedroom flat kan síbẹ̀ àbí mo fẹ́ lọ kọ́ duplex síbẹ̀ ilẹ̀ tí ì ṣe lẹ́mi gbogbo yín mọ bẹ́ẹ̀ ṣe ń jà gbogbo yín mọ bẹ́ẹ̀ ṣe ń gbéra yín lọ sí kóòtù ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀pọ́ọ̀tì ara yín láti gba lọ́ọ̀yà fún ara yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀pọ́ọ̀tì ara yín láti gba adájọ́ fún ara yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀pọ́ọ̀tì ara yín láti gba nǹkan fúnra yín ẹ mọ bọ́ ṣe ń sọ̀pọ́ọ̀tì ọmọ ọlọ́mọ agbára tí bàbá èmi àti ẹ ò ní ó lóògùn ni ó ládòó wà nínú ẹ̀ ẹyẹ wo ló so mọ́ra ìyẹ́ ìkórìdẹ ló fi sórí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa bá mi tẹ láìkì kẹ́ máa bá mi share ẹ̀ God bless you so ẹ máa bá mi tẹ láìkì ẹ máa bá mi share ẹ̀ ó níṣe ló fi ìyẹ́ sórí no no no no no ọmọkùnrin yẹn ìṣe ìṣe ìṣe ó wà diabolically àwọn olóyìnbó ìsọnu ó wà diabolically ọmọ Sunday Ìgbòho yẹn gbẹgbẹgbẹgbẹ oògùn ti pọ̀jù fún jọ́tọ̀ ọlọ́run ṣó délé ẹ̀ ṣó délé ẹ àbí ó wá sílé ẹ Yorùbá ọmọ Yorùbá ìwọ ló ń jà fún ìwọ ló ń ṣiṣẹ́ fún ìwọ ló ń sọ pé káyé rẹ̀ dá kọ́nà rẹ̀ là kó kó kó kó yé lọ ra búrẹ́dì kó máa sá kiri pé wọ́n lé ẹ pówó ló ń gbé ọ̀ àlè wọnú oko adakọ̀ àlè wọnú oko ẹnìkan mú oko ẹnìkan ṣe kíni ó dá oko pẹ̀lú gbogbo ìlàágùn ẹnìkan kó màálù lọ jẹko gbogbo ẹ̀yin bàbá bàbá wa gbogbo ẹ̀yin bàbá bàbá wa ẹmọ mi jáde anyhow tọrọ ò bá ti ṣe é sọ mi ní wá kò sí tọ àmì prophet bóyá màá jáde fàdúrà tó lù wá bá rán mi mi ń ṣe pé máa fò kiri bí ẹ̀mẹ́sàn lójúmọ́ kí ló dé máa fò kiri bí ẹ̀mẹ́wàá lójúmọ́ kí ló dé ẹ lọ wo gbogbo program ẹ lọ sórí platform kẹ ẹ lọ wo gbogbo program kẹ ẹ lọ wo àwọn àwọn àwọn àwọn àràmàǹdà àdúrà ń bẹ àwọn ìṣítí àwọn ìṣíníye àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ bọ́tọ̀ ohun tí mò ń sọ fún wa ni pé tó bá ti débẹ̀ ẹ jẹ́ ká rọra fìyẹn lẹ̀ náà tolúwa bá rán mi lénìí lọ́la lọ́tún la máa jáde ṣùgbọ́n ohun tí mò ń sọ fún yín ni pé eléyìí ewu wà ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́lé sí new site ẹ lè sunú ilé yín lálẹ́ àfi kẹ́ ẹ kó àdásẹ́gbẹ́ kẹ́ ẹ kó gbogbo ẹ̀ kí ló dé nílẹ̀ bàbá wa nílẹ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà àà ṣé wọ́n sọ wípé tó o bá ti gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ṣé wọ́n ní o ò mọ́ ni kí lóyìnbó wọ súùtù fi sọ kí ni òyìnbó wọ súùtù wá fi wàásù tí ẹ lè tí a lè wá gbádáwọ̀ ó pẹ̀lú nǹkan tó yẹ pé most of the thing native lẹ́ máa bá lọ́rùn mi because mo fẹ́ change mentality yẹn sí ẹ fún àwọn èèyàn so ẹ ti wá sọ gbogbo ẹ ti pé kiri ẹ kàn mú ilẹ̀ yorùbá ṣe lẹ́ra gbé ilẹ̀ yorùbá tẹ́ ẹ lagimọ́ ẹ wá mú ilẹ̀ yorùbá ẹ sọ sẹ́yìn fẹ́ǹsì Sunday lọ́mọ ní ẹni mi ò bóyá America bóyá Canada ó lọ́mọ labroad àwọn ìyàwó ẹ̀ wà labroad beautiful woman tó wà òkè tó wà òkè kò tiẹ̀ wo beautifulness ìyàwó ẹ̀ kò wá sọmness àwọn ọmọ ẹ̀ ó tún sọ wípé tí n bá kú ọmọ mi á mọ̀ pé actor ni mí má sáda láyàbá àrùn àga zada láyàmùnúndà àìrèbà má rú àzada láyàmùnúndà àìrèbà ó ní tí n bá kú ó ní aktọ ó ní ọmọ mi á sọ pé aktọ ni mí tí wọ́n bá kú kí lọ́mọ ẹ máa sọ wá ní òun wàásù lórí pẹpẹ fúlàní yọ àdáwọlé ojú wíńdò ló gbà fòdànù bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwa wòlíì á ti ralẹ sínú aginjù fún orí òkè a lè lọbẹ torí fúlàní a lè lọbẹ torí fúlàní o ṣe gbé bíbélì kó gbé sẹ́nu ọ̀nà orí ilẹ̀ yẹn kó gbé bíbélì yẹn síbẹ̀ pé wọn ò gbọ́dọ̀ dá bíbélì yìí kọjá bẹ́ẹ̀ àwọn wọ́n máa fẹsẹ̀ sun bíbélì bíbélì ò sí nínú eléyìí tá à ń gbé yẹn bíbélì wà nínú ẹ̀mí ohun tá a bá kà bá a bá ṣe jẹ́ agbèjẹ agbèmí ó ń bẹ nínú ọpọlọ wa kì í ṣe eléyìí tá à ń rù kiri yẹn kì í ṣe lè tààrù kiri ẹ ẹnìkan wá sọ fún yín pé kẹ ẹ má gbé bíbélì sẹ́nu ọ̀nà kíní gan pàápàá kẹ ẹ má gbé pẹpẹ síbẹ̀ àní kò sí bàbá fúlàní tó lè wọbẹ̀ àlé mi ti ṣíwájú ẹ kàn tẹ̀lé mi ṣó ní kẹ fóun lágbára ni ṣó béèrè ìbọn lọ́wọ́ ẹ ni wọ́n béèrè owó lọ́wọ́ ẹ ni gbogbo mọ́tò tí wọ́n kó lọ ìwọ lóore po sí ni gbogbo àwọn ọmọ tó tẹ̀lé lọ yẹn ó mọye tó máa takú ẹ̀ jáde gbogbo àwọn tó fẹ̀mí wọn lẹ̀ tí wọ́n tẹ̀lé millions of naira ló máa ti ọwọ́ ẹ̀ jáde sí wọn náà millions of naira ló máa ti ọwọ́ ẹ̀ jáde sí wọn àwa dúró síbẹ̀ a ò sọ̀rọ̀ àṣẹ ogbẹ ẹbí omi ò fẹ́ sọ̀rọ̀ lọ mọọchì ni o nígbà endsars ẹrí mo kó gbogbo àwọn tó jẹ àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá èmi ò láìkì gbogbo jákujàku mi ò láìkì gbogbo nonsense wẹ́wo bó jẹ́ èèyàn kan ló sọ ọ̀rọ̀ sí bàbá mi nínú olúwa àbí anything ẹni tó tiẹ̀ tí mo jáde lábẹ́ ẹ̀kọ́ tó jẹ́ tó jẹ́ májẹ̀mú onímájẹ̀mú tí mo jáde lábẹ́ ẹ̀kọ́ sí bá bá láyẹn tó lè sọ pé bo ló fẹ́ gbà mi ò yé ti rightness ẹ má da àlàáfíà àwọn bàbá rú ẹ má da àlàáfíà àwọn ìyá wa rú wọ́n wá dé wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n in fact responsibility ti máa yìí ń tèkì nílẹ̀ Yorùbá gan kọ́lọ̀ máa ti pa fún wa Sunday Igboho ò ní kú ọmọ Adéyẹmọ ò ní rọrùn gbọ́ngbọ́n lòkè òkè gbọ́n gbọ́n gbọ́n gbọ́n lòkè òkè gbọ́n ẹ̀mí àwọn wòlíì a máa bá ẹ ṣiṣẹ́ pọ̀ alágbára ńlá nínú àwọn ọ̀run á máa tì ẹ́ lẹ́yìn wo bí yìí tó bá sì tún ṣẹ́kù nínú ilé bàbá rẹ fún ohun ogun jíjà fún ìṣẹ́gun ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ẹ ìmọ̀ tó bá tún kù nílé bàbá rẹ tó fi jagun ṣẹ́gun adánimẹ́ kó yọ̀ǹda èyí tó gbé sórí àjà tó jẹ́ òtó tẹ́lẹ̀ ọlọ́run àṣẹ lójú síbẹ̀ kó tún lọ gbé bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá nìyẹn bẹ́ẹ̀ ni àwọn àwọn àwọn àwọn arabic náà wọ́n ń di tíra tiwọn wọ́n ń di gbogbo ẹ̀ àwa kìrìsìtẹ́nì là ní nǹkan kan lẹ́yìn ariwo lásán ó pariwo orúkọ jésù awẹ́wẹ́wẹ́ ọlọ́run ń gbọ́ àdúrà wa ṣùgbọ́n tó bá tó stage kan bíbélì ò sọ fún mi ó ní ṣe ni abrahamu ó kó gbogbo àwọn ọmọ tó kọ́ ní ilé ẹ̀ three hundred and eighteen wọ́n bọ́ sí kíni wọ́n bọ́ sójú ìjà you come to our church kó o ní oyún àdáwá pé o fẹ́ wá mú ọmọ kan àbò fẹ́ wá gbé ẹnìkan o fẹ́ wá ṣe kinní kan kinní kan àwọn ọmọ mi dáadáa ẹ má pòólà igi ẹ mú gbogbo ẹ ẹ lé wọn kí ló fẹ́ ṣe bíbélì tó bá la bíbélì mọ́yàn ṣó lè ṣó tó bá la bíbélì mọ́ràn ṣó lè dún wọra ni bí igi two by two so ohun tí mò ń sọ fún yín ni pé gbogbo ìrìn àjò tí ènìyàn bá máa rìn ó pera ẹ ní pásítọ̀ ó lọ ń nà gẹ̀rẹ̀ nínú ọ́fíìsì ó lọ ń ṣe gbogbo ẹ̀ ó dúró tán ẹnìkan wá dìde ó ṣe yín lójú pé ọmọ yorùbá ó tún sọ sórí ẹ ẹ rí i pé kò sọ ní bòńkẹ́lẹ́ ó ní tá a bá ti gbalẹ̀ yorùbá tán ẹ lè fún bẹ́ẹ̀ bá ti gbalẹ̀ yorùbá tán ẹ lè fún mi ní oyè wòlíì ń gbà ẹ lè fún mi ní oyè pásítọ̀ ń gbà ẹ lè fún mi ní oyè ìmáàmù ń gbà ní dé yìí a sì gbalẹ̀ yorùbá náà a gbà ṣé lè bàbá ṣé lè ó sọ pé mo fẹ́ gbalẹ̀ yorùbá fún mi ni ó ní a sì gbalẹ̀ yorùbá bí n bá ti á gbalẹ̀ yorùbá ó kàn án amaze mi ni mo kàn ń fi gbogbo májẹ̀mú mi ṣàṣúre fún ni ṣá pé ah ọkùnrin rẹ ọlọ́run ọkùnrin rẹ ọlọ́run gbogbo àwọn tó kù ẹ̀sà inú mi dùn bọ́tà ò dùn mọ́ lẹ́nu dáadáa débi pé kò sọ pé òun ò ní jà fúnra ẹ̀ <laughs> òtútù amẹ́ríkà ọ̀wọ́ lára débi pé ó bá sọ pé kínní ó lọ sọ́hùn ó rí báwọn ọmọ ṣe ń kógbẹ́ tí wọ́n ń fọlẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn ènìyàn wá kó owó dé láti àbúrọ́dù àwọn wèrè kan wọ́n wá lọ kó dúró sínú igbó wọ́n wá máa ṣá wọn pa wọ́n máa gún wọn pa wọ́n máa tẹ̀ wọn pa ẹ̀ wá wá sọ pé kẹ́nìkan dúró pé kó má sọ̀rọ̀ tán bá bí fúlàní dáa kó gbé ọwọ́ kọ́wọ́ bẹ́ẹ̀ ni tán bá bí fúlàní dáa kó gbé ọwọ́ kọ́wọ́ gbogbo ìránṣẹ́ ọlọ́run ilẹ̀ yorùbá ẹ ẹ pè wá lọ́jọ́ friday ká tiẹ̀ wí gbólóhùn kan ká fi ránṣẹ́ sí irọ́ ni oògùn ló ń lò <laughs> má wọrí lọ́jọ́ tó bá dórí òkè ẹ tó bá fẹ́ kí ẹnìkan mọ́lẹ̀ wàá ránṣẹ́ pé ní tó yẹ kó ránṣẹ́ pé ẹ bẹ́ẹ̀ ni so ọlọ́run ń bẹ láàyè kò sí ohun tó lè ṣe ó ṣùọ̀ fún mi pé kò sí ogun tí ọlọ́run kò lè jà ṣùgbọ́n má gbàgbé ọlọ́run ò ní ṣẹ́gun láì jẹ́ pé ó lo ẹnìkan fún ìṣẹ́gun bẹ́ẹ̀ ni so nítorí ìdí èyí ohun tí ọmọkùnrin yẹn ń ṣe let's support him fully kò tí ì tán síbẹ̀ o ti fúlàní lóye iṣẹ́ yìí o ìran yorùbá ṣe ń lọ ń bẹ́ o ohun tó bá ti mu tí yorùbá ṣe léyìí láṣeyè gbogbo eléyìí tó kù àṣeyè la máa ṣe à ń lọ síbi gíga à ń lọ síbi ògo a ní kúrò nínú má májẹ̀mú ògo òkè ogún àkàbà ògo yẹn a máa gùn yè nǹkan kan tí mò ń tẹnumọ́ ni pé má gba ẹ̀bọ̀dè bí ọmọ yorùbá má fa ẹ̀bọ̀dè wọlé má fi ara rẹ ṣe ẹ̀bọ̀dè má jẹ́ kó tiná ẹ̀bọ̀dè gba ara rẹ jó má jẹ́ kí ogun ẹ̀bọ̀dè ti ara rẹ ṣẹyọ má jẹ́ kí idà ẹ̀bọ̀dè ti ọwọ́ rẹ jáde má jẹ́ kí ọpọlọ ẹ̀bọ̀dè kó ti orí rẹ jẹyọ ìmọ̀ ọkàn ẹ̀bọ̀dè má jẹ́ kó tinú ọkàn rẹ wá o <clears throat> olùfẹ́ má gbàbọ̀dé o má gbàbọ̀dé o èpè Awólọ́wọ̀ èpè àwọn bàbá bàbá bí ẹnìkan bá dìde ẹ̀bọ̀dé báyìí èpè àwọn bàbá yẹn ló máa pa èpè àwọn bàbá yẹn ló máa pa ohun tẹ́mi fi ń pariwo eléyìí ẹ̀sà inú gbó inú gbó ni administration wa máa ń pọ̀ sí jù gbogbo àwa wòlíì olórí òkè àwa wòlíì oníchọ́ọ̀chì tó jẹ́ pé inú oko inú gbó inú gbó ni láàfin pariwo tó bá gbẹ̀yìn wá ń kọ́ tán bá gbẹ̀yìn wá ń kọ́ security ló lẹ kó síbẹ̀ sáwọn security tó yẹ pé wọ́n wà nínú pé kí wọ́n wà lójú oko ogun boko haram gan eh, sójà tó ń pa sójà níwájú wọn lóhun tí wọ́n ló ti ń pa boko haram jù wọ́n ní ọwọ́ ẹ̀ yádùn boko haram jù wọ́n dẹ̀ tún ṣù tiẹ̀ látẹ̀ lẹ́ni tó ń jà wájú tẹ̀yìn ṣù tiẹ̀ ṣó dá bẹ́ẹ̀ ẹnìkan wá dìde pé kò sí nǹkan tó kàn wá o ẹ wá sọ pé kì kò sí nínú ìjọba ẹ kò lẹ́tọ̀ọ́ láti máa ṣe nǹkan kan gbọ́tà rédíò pìrìsẹ́ńtà kan táwọn yẹn ń sọ tọmọ mi tiẹ̀ lè sọ pé wọ́n ń sọ jargons ẹ ẹ kíní kan kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ má wọrí tó bá kí ọmọ ẹ mọ́lẹ̀ àbí tí wọ́n bá kí tí wọ́n bá kí ẹnìkan mọ́lẹ̀ nínú ìdílé rẹ ìwà pẹ̀lú ẹni tó máa máa support underground ṣẹlẹ̀ ní sọ̀rọ̀ kan má bàa gba certificate radio station yín ni tó yẹ kí gbogbo wa kígbe ká máa sọ̀rọ̀ ojú òní tiwa o ọkàn wa balẹ̀ o ọmọ yorùbá we are the leader we are the best we are the top we are the heroes so wọ́n mọ̀ àwọn àwọn ọmọ Ìgbò gan mọ̀ wípé no yorùbá ò gbà wọ́n mọ̀ pé alágbára kan wà àwọn náà máa dìde tọ́ báyìí wọ́n máa máa bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ọmọ yorùbá pátápátá ọlọ́run elédùmarè nǹkan mẹ́ta ni mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe tó bá tún di alẹ́ tí máa máa ṣe program máa sọ fún ọmọ adéyẹmọ àkọ́kọ́ ni pé ẹ̀mí gbogbo àwọn jagunjagun tó ti lọ pátápátá kó wọnú ayé ẹ̀ bẹ́ẹ̀ ni ìkejì tó wà ń bẹ̀ ni pé kó wá máa jagun yìí ní àjàyè kí ikú kó má ṣe súnmọ́ láì jẹ́ wípé ìpè sọ́run láti ọwọ́ ọlọ́run fúnra ẹ̀ tó ní ẹ̀mí ẹ̀ ó sí kí ikú ayé má pa á kí ọ̀tá má fi lé ọwọ́ ẹni tí ó mu ohun kejì nìyẹn ohun kẹta tí mo fẹ́ kẹ́ ẹ máa bá mi tọrọ fún gbogbo àwọn ènìyàn tó ń tẹ̀lé ọmọ Adéyẹmọ èyí tó bá ku ìṣẹ́jú kan kó gbẹ̀bọ̀dè kílẹ̀ ó jẹrú ẹni bẹ́ẹ̀ kílẹ̀ kó ṣe kíni kó jẹrú ẹni bẹ́ẹ̀ <coughs> ó tọ́ ni you go to many churches àwọn àti ẹ̀jẹ̀ rébè ìkan bẹ́ẹ̀ dókè ẹ máa rí protocol kan bí ẹ máa rí protocol kan bí ẹ máa rí protocol kan sálẹ̀ ẹ máa rí protocol kan lẹ́yìn káwá tó sọ pé àwọn bàbá bàbá àwọn sójà máa sọ̀ráǹdì gbogbo púpìtì báyìí ni <laughs> ohun tí wọ́n sọ ni pé tẹ́ ẹ bá rí ọmọ ìjọ ike ọmọ ìjọ mọ́lẹ̀ kẹ́ ẹ máa gbé yẹn lọ ní safe mi ò against christianity i'm a prophet <laughs> ẹ lọ sórí wọ́ọ̀ mi <laughs> ṣùgbọ́n ohun tá à ń sọ ni pé báyìí la àwa kan máa ní security tá a máa fi àwọn kan fún ikú pa ẹnìkan wá sọ pé òun ò bìlífù nínú àwọn bàbá bàbá wa òun ò bìlífù nínú àwòlé òun ò bìlífù nínú ìjọba mọ́ a ní ohun tó tó gbéra wa níjà tí wọn ò bí ìjọba ganda kó kojú ẹ̀ nígbà tó rí pé iná ṣẹ́yọ tó rí pé eléyìí ti kúrò ní ayé ìsinsìnyí ó ti padà sí ayé àwọn Odùduwà lọ́hùn ṣé olúkúlùkù òjókòó ẹ̀ ẹ̀sà nígbà tó fẹ́ lọ pa reverend father tó fẹ́ lọ ṣamọ́nu chọ́ọ̀chì bíbélì bíi mẹ́ta ló wà lórí pẹpẹ bẹ́ẹ̀ni bíbélì bíi mẹ́ta ló wà lórí pẹpẹ <laughs> àwọn kí ló ti ń porúkọ ẹ̀ àwọn oríṣiríṣi kírọ́ọ̀sì eh, àwọn ayé méjì lóríṣiríṣi ló wà ń tí gbogbo wa ní nínú church ó dẹ̀ ń jẹ́ bí iná ó ń dún bí àrá ṣùgbọ́n a ti gọ̀jù a jókòó tí ọta ìbọn fi wá bá wa ni a dúró dúró dúró dúró táwọn fúlàní fi sọ pé no àwọn ò lè lọ sẹ́ẹ̀ àbẹ́ ẹ̀ mọ nǹkan ni gbogbo ilẹ̀ yorùbá fúlàní ní tàwọn ni wọ́n ń deploy àwọn èèyàn wa all the time ẹ dẹ̀ dúró síbẹ̀ tó bá yá fúlàní á sọ pé gbogbo káàmpù tí ẹ gbójúlé yẹn kọ́ máa da ẹran níbẹ̀ tó bá yá fúlàní á sọ wípé gbogbo orí òkè tẹ́ ẹ gbójúlé yẹn kan lọ máa da màálù ń bẹ̀ tó bá yá fúlàní á sọ pé gbogbo chọ́ọ̀chì tá a kó kalẹ̀ yẹn kan fúlàní á sọ pé gbogbo mọ́ṣáláṣí yẹn iṣẹ́ ẹgbẹ́ fẹ́ gbó tọrọ kan ṣí kúrò ń bẹ̀ tó bá yá fúlàní á sọ pé òun fẹ́ jọba wa tó bá yá fúlàní kan ò dẹ̀ lè láyé láyé kò lè possible ìyẹn ló fà wọn ò dẹ̀ kí ń ṣerú ẹ̀ ẹ̀yìn rí nígbà tí wọ́n fẹ́ lọ gbé àwọn ènìyàn tó fẹ́ gba ransom lọ́wọ́ ṣé kùránì náà gbé lọ síbẹ̀ ni ak forty seven náà gbé lọ àti àdá olójú méjì bẹ́ẹ̀ ni àjà olójú méjì nígbà tí wọ́n fẹ́ lọ gbé àwọn tí wọ́n gbé tí wọ́n fẹ́ lọ gba rásán lọ́wọ́ ẹ̀ ak forty seven náà gbé lọ mẹ̀dúnbù náà mú lọ àwọn sọ́ọ̀dù ayérayé àwọn ni wọ́n gbé lọ ìgbà tí Sunday lọ sí gangan wọ́n yìnbọn sí wọ́n tá dà á lẹ̀ ni ló fi gbàbọn yẹn lọ́wọ́ ẹ̀ ká níwọ̀ ló lọ fèsì wọn bẹ́ẹ̀ ṣé wọn ò ti ní orin kan wà tí wọ́n ti kọ fún ẹni sí àtìgbé bábárélé àtìgbé bábárélé àtìgbé àtìgbé àtìgbé bábárélé gbogbo àwọn over five thousand youths tí wọ́n tẹ̀lé yẹn ẹlẹ́bọ ni gbogbo wọn kò sí kìrìsìtẹ́nì nínú ẹ̀ kò sí mùsùlùmí ńbẹ̀ ojókòó sí ṣọ́ọ̀ṣì ẹlábẹ́òkúta ńbẹ̀ ojókòó sí ṣọ́ọ̀ṣì ẹlákùrẹ́ ojókòó sí ṣọ́ọ̀ṣì ẹlẹ́kọ̀ọ́ ojókòó sí ṣọ́ọ̀ṣì ẹkáàkiri òun sọ̀sọ́kúsọ wípé idiot ni ogun yẹn ò ṣeé jà ó ń wá fèèmù fún ara ẹ̀ ó ń wá òkìkí fún ara ẹ̀ jọ́tọ́ ọlọ́ ìwọ ló bá jàjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ó ń wá fèèmù fún ara ẹ̀ ìwọ ṣe ń para ẹ́mbáàsì ni nà ọmọ tí ẹ wà lọ́hùn nà citizen làwọn ìwọ níbi tí wọ́n ń sá lọ ni dual citizen lòun tẹ bá sọ pé ẹ ẹ ẹ ṣe Nàìjíríà dáadáa Sunday Igboho tó bá gbọn pálí ẹ lẹ́nu bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó fẹ́ gba visa mọ́ kó tó travel tíkẹ́ẹ̀tì ló ń lọ ra kì í ṣe pé ó fẹ́ gba Eh, visa mọ́kọ́ tó travel ticket ló ń lọ rà ṣùgbọ́n ìwọ tó ṣe ń lé visa kiri ó wá sọ fún ẹ pé òun fẹ́ jàjàgbara fún ẹ kó o lè lálàáfíà bó o tiẹ̀ rí físà gbà kó o lè sùn nílẹ̀ bàbá rẹ kọ́kàn rẹ balẹ̀ kó o padà gba físà gan kó o lọ kó o lọ ṣiṣẹ́ lókè òkun kó o padà dé pẹ̀lú àlàáfíà kó o wá dálé iṣẹ́ rẹ lẹ̀ kó o tọ́ pé àgíríkì ló máa ṣe kó o ṣe àgíríkì kí fúlàní má gba ẹ̀yẹ̀ máa jẹ oko rẹ kó má tún dè ọmọge kó má tún pa ẹ́ ó wá ní kò mọ ohun tó ń ṣe ṣó sọ fún yín pé òun fẹ́ jẹ president ó sọ fún yín pé òun ò nídìí oyè governor òun ò nídìí oyè president òun ò nídìí oyè chairman òun ò nídìí oyè gbogbo kò nídìí ẹ̀sà ẹlòmíì tó sì fẹ́ jẹ chairman ohun tí Sunday ní kò tí ì lè lè mú for the next fifteen years ẹ wá ní kò mọ ohun tó ń sọ gbogbo ẹni tó bá ronú ikú sí Sunday ikú apá gbogbo ẹni tó bá sọ pé kí wọ́n tì mẹ́wọ̀n ìrandíran ẹ ló máa ṣẹ̀wọ̀n gbogbo ẹni tó bá sọ pé kí wọ́n ṣèkà fún ọlọ́run máa ṣe ẹ́ ní kàtìrántìrán tọmọtọmọ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fún ilẹ̀ yorùbá ibi ò ní bá yín gbọ́dọ̀gbọ́dọ̀ ayé ò ní lù fún yín jó ìpín yín ò ní gbàbọ̀dè tọ́ bá ní kó lọ kán gbogbo ẹni tó lò máa rán ẹ níṣẹ́ pé kó lọ mú kéré wú ayé wá irú ẹni bẹ́ẹ̀ ẹ̀sà ọ̀run máa ṣí ìsà òkú fún tọmọtọmọ ni ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ò gbẹ̀bọ̀dè gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Sunday gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìgbòho gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé e pátápátá gbogbo yín máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbégbà ọkàn yín á balẹ̀ ilẹ̀ Yorùbá gbè ilẹ̀ Yorùbá á tì lẹ́yìn mo sọ bí wòlíì màrú àzádùn aláyàmù nùdà àìríbáha gbogbo ẹnikẹ́ni tó bá ní ohun tí Sunday ń ṣe tó ní ẹ̀tẹ́ ló máa bá bọ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ atẹ́láyé atẹ́ ní ọ̀run atẹ́niwájú olóore atẹ́niwájú aláàánú ṣùgbọ́n gbogbo ẹni tó bá ní kílẹ̀ Yorùbá dáa ẹni ara láàánú aró lóore nígbà tílẹ̀ Yorùbá bá padà dáa wọn ò ní fi ṣàwátì o wọn ò ní fi ṣàwátì mo fẹ́ gbogbo àkókò yìí sọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin tó kù gbogbo ẹ̀yin akọni gbogbo ẹ̀yin akọni nílùú wa ẹ ká dìde gbogbo ẹ̀yin akọni nílẹ̀ Oòduà ẹ jẹ́ ká dìde gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ẹni má jẹ̀mú àṣẹ ní nínà Bíbélì sókè tí ogun máa máa ṣẹ lọ ẹ dìde nítorí yorùbá ẹ dìde nítorí ọmọ adéyẹmọ gbàdúrà gbàwẹ̀ fún ṣèṣọ́ọ̀rù nínú ilé rẹ nítorí sunday tó ẹni tí a bá bọ sunday tó ẹni tí a bá máa bọ ẹsà ó tó ẹni tí a bá máa bọ ó tó ẹni tí a bá máa bọ ká ni ó ti dàgbàdàgbà tó ti lọ ó yẹ ní ẹni tí a ò bá fi èrè rẹ̀ sí ojú pópó kan ní roundabout nígbà tí àkókò bá tó ní ọjọ́ alẹ́ ohun tí sunday ṣe lánàá ó gbọ́dọ̀ wà nínú ìwé ìtàn fún gbogbo àrọ́mọdọ́mọ láti jẹ́ kí a máa wo àwòrán rẹ̀ ní gbogbo ibi tá a bá dé ó jẹ́ ẹni tí a ń fi orúkọ rẹ̀ sọ estate ó tó ẹni tí a ń fi orúkọ rẹ̀ sọ stadium ó tó ẹni tí a ń fi orúkọ rẹ̀ sọ agbègbè kan nílẹ̀ Yorùbá tó ṣe gbòógì nínú akọni bẹ́ẹ̀ ni mo sọ fún yín lágbára ọmọ àti ìtàn ilẹ̀ àlàáfíà ilẹ̀ Yorùbá ní àlàáfíà gbogbo àwa ìran tó kù tí ẹ̀ kì í ṣe alágàbàgebè bí àwọn fúlàní abatẹnijẹ́ apani ọ̀ràn á tèyìn lẹ́yìn o àwọn pípù yìí ti kó wa tán ẹ má jẹ́ ká máa ṣèkà ara wa Sunday ti dìde ẹnìkan sọ pé ẹnìkan tiẹ̀ pé lọ́jọ́ kan mo sọ fún ẹni yẹn pé kò ní ráàánú gbà mọ́ láyé ó ní díọ̀tì yìí tí ò mọ tí ò mọ go kọ́ọ̀mù tí ò gbóyìnbó tí ò ṣe gbogbo ẹ̀ jọ tó ra ọlọ́run ìwé tí bàbá tiẹ̀ rán ẹ jọ kí ló fi ṣe náà kí ló fi ṣe o. <laughs> torí mo gbọ́ mo gbọ́ mi ń ṣe bloggers mi mọ bó ṣe ń gbórúkọ èèyàn jáde gbé fọ́tò ẹ̀ síta máa dẹ̀yẹ́ mi ní ìdí ẹ̀ èmi kàn sọ fún ẹ pé torí pé o sọ pé Sunday ò kàwé kò gbóyìnbó yẹn pé ó ń cause nuisance ẹ̀ ó cause nuisance ó ń nuisance ọ̀run máa máa bá mi máa constitute nuisance nínú ìrìn àjò rẹ ni nítorí pé ẹ̀yin yìí ká níwọ̀ yìí ló wà lórí oyè o máa ní kàn lọ gbé Sunday pẹ̀lú ohun tó ti ẹnu rẹ jáde yẹn torí mo rí nínú orúkọ rẹ mi ò fẹ́ dárúkọ yẹn torí Yorùbá pọ́nbélé ló ń bẹ nínú orúkọ yẹn Yorùbá pọ́nbélé ìwọ ní Sunday constitute nuisance lẹ́ni tèmi tèmi jẹ́ wòlíì tẹ́sà tí mò ń fi gbogbo ayé mi gbàdúrà fún kò sẹ́bí mi nínú àwọn tí wọ́n mú o kò sẹ́bí mi nínú àwọn tí wọ́n gba lásán lọ́wọ́ ẹ̀ kò sẹ́bí mi nínú àwọn tí wọ́n pa o ṣùgbọ́n nítorí tí wọ́n jẹ́ Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ó ń kàn mí láràn ó ń nẹ mí lára bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ gbogbo àwa tí a wà lórí òtò yìí lónìí tí a gbọ́ mi tá a jẹ́ ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá gidi ẹ jí gìrì ẹ jí gìrì ẹ jí gìrì ẹ dúró tán ẹ stand by <laughs> Yorùbá máa ń ní first attack máa ń relax ṣùgbọ́n lákòókò yìí máa ń relax gbogbo ẹ̀yin wòlíì gbogbo àwa wòlíì ẹlẹgbẹ́ mi ẹ dúró tán lórí pẹ́yìn ṣẹ́rí bí wọ́n ṣe gbéjà lọ fúlàní ẹ silently náà máa máa jà ẹ dúró tán a ní ṣòfò ẹ̀mí mọ́ a ní ṣòfò ẹ̀mí ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni kò rí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí ẹ support ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ support ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ support alala ńlá di yín ẹ̀yin sójà tẹ́ ẹ support mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni so ẹ̀yin sójà tẹ́ ẹ dẹ̀ support alala ńlá di yín ojú ogun bó ṣe lọ sí gàngán ọ̀nà fẹ̀ láti láti mójú jálẹ̀ ẹ gbọ́n tó sọ ńgbà tẹ́ ń wọlé bọ̀ ó lẹ́ẹ̀ lè kọjá ibi tẹ́ wà ẹ̀ ẹ̀dẹ̀ kọjá bẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣàṣẹ kì í ṣe oògùn ìbẹ̀rù ìṣáájú ojú báyìí kò ní jẹ́ ká tọwọ́ bojú ni nǹkan táwọn bàbá wa sọ nìyẹn bẹ́ẹ̀ ni ó lẹ́ẹ̀ lè kọjá ibi tẹ́ wà yẹn ẹ̀ẹ̀dẹ̀ kọjá bẹ̀ ẹ̀ kọjá bẹ̀ ẹ̀ kọjá bẹ̀ ẹ <laughs> bá ká mọ ẹni yẹn jàre so ẹ kọjá bẹ ó gbà tó ń lọ ìgànnà ó ní ẹ gbọ́dọ̀ kọjá ibi tí a wà mo ní ibo church mo ní tapa mo ní gbéra mo ní gbogbo ẹ mo ní everything kí ni kí ni kí ẹsà kí ni fúlàní gan yẹn ni kí n sọ fún pọ́n tó ń ṣe ní àfi kó má kọjá àyè ara ẹ̀ fúlàní wà nílẹ̀ wa so torí pé wà nílẹ̀ wa torí pé wọ́n ń sọ yorùbá lẹ́nu èèyàn kì í kéde yorùbá ni àwọn kan wà wọ́n ń sọ yorùbá lórí ni wọ́n kọ́ sórí ni àwọn fúlàní gbogbo eléyìí tó sọ pé yorùbá kan náà lájọ sọ àjọ ah, sọ yorùbá o àjọ àjọsọ yorùbá o ẹ̀kọ́ yorùbá wa ni o kẹ́ ẹ lè fi máa kidnap àwọn èèyàn wa ni ẹ̀kọ́ àjọsọ yorùbá ẹni tó ń gbé nílùú kan òde àwa àwa ò sọ yorùbá lórí àsọ láti inú ẹ̀jẹ̀ ni inú ẹ̀jẹ̀ ni yorùbá ti ń wá àwa ò sọ yorùbá lórí so kí fúlàní kan má máa rò pé bóyá pé ṣe lòun àbí kí náà ti ń porúkọ ẹ ẹ òun sọ yorùbá wọn ni a ti wà ń bí láti sixty years Ibi ni wọ́n bí wa sí ibó náà bí ẹ sí tán bá bí ẹ sí bí ó yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ gbogbo yín ẹ wọ aṣọ tẹ́ ẹ fi sọ́rùn tẹ́ ẹ ní tìpa ṣé màálù lẹ̀ ń dà yẹn ẹ má yẹ kán tàn wá àwọn ọmọ yorùbá àkókò ti tó ilẹ̀ yorùbá ti lajú hallelujah ẹ wá jẹ́ kí n sọ eléyìí mo fẹ́ sọnù program tó ọ̀bọ̀ máa yan fún ẹ ṣẹ́rí gbogbo ẹ̀ wá àwa ẹlẹ́sìn tí àwa ẹlẹ́sìn tàbáwa tí a gbẹ̀sìn ọ̀sán gangan tí wòlíì ẹ̀ ń da orí ẹrú tí ò jẹ́ kó mọ̀ tẹ́ ń pariwo pé símbọ̀ tó wà nínú kíní orí oòdùà tí wọ́n gbé sínú lógo yẹn tẹ́ ẹ sọ pé òrìṣà ni mo rí táwọn kan ti fi ń gbàdúrà táwọn kan ti fi ń gbàdúrà pé ah, símbọ̀ símbọ̀ orí burú símbọ̀ táwọn kan ti fi ń gbàdúrà pé símbọ̀ orí mo ń bọ̀ ń bẹ̀ bóyá ọ̀la ni màá wá síbẹ̀ àmì christian torí mo jẹ́ christian mo fẹ́ fi òye yí eyín ni ìwọ sọ pé símbọ̀ orí oòdùà símbọ̀ tí wọ́n fi sínú fúláàjì ẹ o sọ pé símbọ̀ símbọ̀ òrìṣà ni símbọ̀ òrìṣà ni símbọ̀ ah mi mọ mi mi ń ṣe blọ́gà ká ní mo jẹ́ blọ́gà ni mbà kan ra yọ ẹni oní símbọ̀ símbọ̀ kẹ́ńkẹ́ fẹ́ kò ní dáa kémi wòlíì kí n tún máa ṣe ìwọ kìrìsìtẹ́nì pa mi láìkẹ́ like but go and change onísímbọ̀ orí oòdùà nígbà tẹ́yìn kan ti ń condemn símbọ̀ oòdùà báwo lẹ̀ ṣe ní kọ̀ndẹ́mù ilẹ̀ oòdùà fúnra ẹ̀ nígbà tẹ́ ti ń kọ̀ndẹ́mù símbọ̀ oòdùà pé kínní ẹni ẹ sọ pé kínní orí yẹn kí tó gbé sórí ẹ̀yẹn kínní símbọ̀ oòdùà ẹ̀ tiẹ̀ wá ní àpọ́nlé fún bàbá yín mọ́ rárá. ẹ ní àpọ́nlé fún ilẹ̀ bàbá yín abẹ́ẹ̀gbọ́ ẹgbà mí ẹ̀yin tẹ́ wà lórí platform ẹgbà mi ẹjọ́ torí ọlọ́run ẹ ra mi kalẹ̀ ẹjọ́ prophet ọládìméjì ló ń sọ̀rọ̀ yìí àní eh, ẹnìkan sọ nínú christianity wọ́n fi lé àdúrà wípé orí odò àyẹn pé orí orí yẹn pé orí àwọn orí ìpìlẹ̀ ìṣòro pé ogun ìpìlẹ̀ máa ja ẹni yẹn tó bá gbàgbọ́ nínú ẹ̀ ẹ bá mi tu ẹjọ́ mo fẹ́ gbàlàyé yẹn ni wọ́n ní orí wọ́n ní orí oòdùà yẹn wọ́n ní orí yẹn wọ́n ní ìṣòro ni kò yẹ kí wọ́n lórí oòdùà pé májẹ̀mú irúnmọlẹ̀ ni. <laughs> wọ́n ní májẹ̀mú irúnmọlẹ̀ ní orí tí wọ́n gbé sínú aṣọ flag yẹn tèmi ń gbàládùá pé adániwáyé jọtọ Ọlọ́run jẹ́ kílẹ̀ oòdùà wá sí mùṣẹ ká má tiẹ̀ máa gbá káwọn náà máa gba físà wá sílùú wa wọ́n ní orí tí wọ́n gbé sínú símbọ̀ wọ́n mú ọmọ wọ́n mú ènìyàn wọ́n gbé orí oòdùà pé oòdùà tí wọ́n ò mọ̀ nígbà yẹn bó ṣe múra wọ́n dẹ̀ gbé orí ẹ̀ sínú pé kíní oòdùà rèé àwa ọmọ oòdùà ìwọ sọ pé orí oòdùà yẹn ìpìlẹ̀ ogun ni ogun yẹn á padà jà ẹ́ o bíbélì wípé bó ti ń ṣírò ní ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni ó rí ó ti gbàgbé ni bíbélì sọ̀rọ̀ kan ẹyẹ fún ìṣeré àti bí alápàdé fún fò ó ní bẹ́ẹ̀ ni kì yóò wà láì nídìí ìwọ fúnra ẹ ló ń forí ara ẹ gbèpè àwọn tó wà nílẹ̀ Yorùbá àwọn akọni tó ti lọ torí pé o pe orí wọn ní orí ogun ogun máa padà já ẹ torí ó níbi tó ti wá bàbá rẹ ò fòbọ́ látọ̀run bàbá mi ò fòbọ́ látọ̀run ìyá mi ò fòbọ́ látọ̀run gbogbo wa pátá ó níbi tá a ti ṣẹ̀ ìbànújẹ́ ló máa jẹ́ fún mi kí n sọ pé orí bàbá mi ò pé ìbànújẹ́ ló máa jẹ́ fún mi kí n sọ ìyá mi ò pé wọ́n gbé orí oòdùà sínú flag fún simbo àwọn ọmọ oòdùà ẹ̀yin kìrìsìtẹ́nì aládùà ẹni orí ogun ni ẹni ogun ni ìwọ nìyẹn ọlọ́run nìyẹn ìwọ nìyẹn ẹlẹ́dàá nìyẹn ìwọ pé orí símbọ̀ ó pé tí n bá jẹ́ mi ń ṣe blogger i'm a preacher i'm a preacher and a man of the people ẹ lè ráìdè ọṣẹ lè ráìdè èèyàn ah, àwa ìránṣẹ́ ọlọ́run náà èèyàn ló ń jókòó lábẹ́ wa ká tó gbàdúrà ká tó wàásù fún wọn náà. ẹ sọ pé bí a kínní so ohun tí mò ń sọ ni pé o ní orí oòdùà ẹjọ ẹ̀yin tẹ ẹ bá jó ní mímọ̀ ẹ bá mi tú o wọ́n ní orí tó wà nù símbọ̀ flag yẹn mo rí táwọn kan fi ń gbàdúrà mi ìfẹ́ dárúkọ mi ìfẹ́ dárúkọ wọ́n ní ẹni yẹn tó bá gbọ́ mi ó máa padà ó máa padà sọ ó máa padà mọ̀ pé mo gbọ́ program yẹn mo gbọ́ ó ní orí yẹn ó gbà ládùúrà jẹ́ ká gbàdúrà ó ní ogun ni mhm. ohun tí wọ́n kéré tí ogun ni orí òrìṣà ni so kí wọ́n lo ẹyẹ àbí àti Bible kán lo ẹyẹ àti bible kò sí wàhálà ìwọ lọ ya fọ́tò ẹni tó bí ẹ àti bàbá bàbá wa jẹ́ kájọ lọ ya fọ́tò ẹ bóyá orí ẹ orí tiẹ̀ máa da tó orí oòdùà ẹ lọ ya fọ́tò bàbá bàbá rẹ bóyá orí tiẹ̀ máa da tó orí oòdùà ẹ hallelujah bóyá lo mọ̀ pé símbọ̀ tí ọ̀pọ̀ àwa kìrìsìtẹ́nì ń lò gẹ́gẹ́ bí jésù tí wọ́n yà sínú kíni ẹ̀ bóyá o mọ̀ pé kì í ṣòun bóyá o mọ̀ pé lè fi ṣe fíìmù ni so ṣe ló yẹ káà náà máa kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ náà ká máa kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ so wọ́n wá gbé ó jọ́ kò jọ́ tó ti mọ̀ pé bó ṣe ń múra nìyẹn ṣebí torí bí Jésù ṣe ń múra ló jẹ́ kí wọ́n yà bẹ́ẹ̀ ṣebí bí Jésù ṣe ń múra ló jẹ́ kí wọ́n yà bẹ́ẹ̀ ẹ máa gbọ́ wíríwírí lẹ́nu mi I've been silent eh, tipẹ́tipẹ́ tí mo ti ń silent tí mi ò sọ̀rọ̀ ó ti pẹ́ tí mo ti ń silent nígbà gbogbo àwọn àwòrán Kristi táwa gan lò tá ń lò tá ń lò tá ń lò tá ń lò yes ẹni tó padà ṣe gan padà pariwo síta pé ẹ má lo àwòrán mi fún chọ́ọ̀chì mọ́ fíìmù ni mo ṣe tán fi yà mí ní fọ́tò gbogbo yín ti wá ń pè èmi fúnra mi ní Jésù ìyẹn nìyẹn ọkọ̀ sọ́ni tó kọ̀ǹdẹ́mù yẹn o ọ̀pọ̀lọpọ̀ á gbé kírọ́ọ̀sì sí chọ́ọ̀chì aláwòrán àwọn ọmọ Yorùbá wá gbé orí odò àwọn gbé sínú fúlájì wọn ìránṣẹ́ Ọlọ́run kan wá ń gbàdúrà gbogbo ah! orí ìpìlẹ̀ ogun leléyìí orí ìpìlẹ̀ igbá leléyìí orí ìpìlẹ̀ ṣẹ́rí tí n bá tí n bá tí n bá dìde ó kàn máa dàbẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ń rí sí àwọn kan ni mi ò láìka àwọn àdúrà rádaràdà kan wà tí a máa ń gbà tí mi ò nífẹ̀ẹ́ sí àjọ ń gbà ni o àjọ ń gbà ni o so eh, kóníkàlùkù kó lọ mú àdúrà ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ dọ́à símbọ̀ ó ń fi yorùbá gbàdúrà olórí olórí oòdùà nínú símbọ̀ flag nàìjíríà oníkòwà òkè olórí ogun ni ó dẹ̀ ń fi yorùbá gbàdúrà lágbára ọlọ́run èdè yorùbá máa tán lẹ́nu ẹ̀ ní ó ní mọ̀ sọmọ́ ó ní mọ̀ sọmọ́ tó bá jó òyìnbó ló mọ̀ fi gbàdúrà má kọ̀ǹdẹ́mù òyìnbó wa ẹ̀sà òun fòyìnbó gbàdúrà wọ́n dẹ̀ ń pè ẹ́ ní pásítọ̀ agunbíadé òun fòyìnbó píríkì wọ́n dẹ̀ ń pè ẹ́ ní pásítọ̀ pásítọ̀ múlẹ́rọ́ àríyíbí wọ́n ń pè ẹ́ ní kéde kan ó wá ń kọ̀ǹdẹ́mù torí pé òun fòyìnbó pray òun fòyìnbó preach ó wá ń condemn orí oòdùà tó wà nínú kínní so tán bá wá gba ilẹ̀ yorùbá tán bá wá gba ilẹ̀ yorùbá tí wọ́n gba ilẹ̀ yorùbá yẹn tí wọ́n wá fún olúkúlùkù ní flag ẹ̀ ìwà yọ orí oòdùà kó ń bẹ́ àbí wàá fi cross sí ìwọ lọlọ́run kó tíkẹ́ẹ̀tì ìjọba ọ̀run lé lọ́wọ́ olùmọ̀ ohun gbogbo ọlọ́run ní olùmọ̀ ohun gbogbo omi ni science omnipotent elédùmarè omnipresent ọba tó wà níbi gbogbo àrí ìrọ̀ àlá alapa kábíkábí ọba tí ò ṣe pa kò ṣe mú kò ṣe nà kò ṣe nà lóògùn ọba alágbára ni ọba tí gbogbo ayé ń wárí fún ọba tí gbogbo ayé ń bọ gbòǹgbò ìdílé jésè ìyẹn nìwọ fẹ́ jà fún ọba tí a kì í jà fún tí a ń jà fún ẹni tó bá tó bẹ́ẹ̀ nínú yín tó bá tó bẹ́ẹ̀ kí n gbọ́ àdúrà ẹ̀ kí n gbọ́ pé ó kọ̀ǹdẹ́mù orí Oòduà yẹn nínú fúlàjì Oòduà ẹni tó bá tó bẹ́ẹ̀ nínú yín because àwa ṣẹ̀ṣẹ̀ wá gbélẹ̀ màá máa yànnàná ẹ̀ fún yín àdúrà àgbàjù kò jẹ́ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn wá mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ so mo fi ọlọ́run bẹ̀ yín gbogbo àwa ènìyàn pátá tá a jẹ́ ọmọ Yorùbá má sùn àdúrà wa gbà ojú òní tiwa ọkàn wa balẹ̀ tá ò fi tún fi jọ pàdé ayọ̀ la máa gbé àti ṣẹ́gun lánàá ọmọ adéyẹmọ ti bọ̀ láyọ̀ ó ti bọ̀ láyọ̀ ó sunlé ẹ̀ ṣé mo fẹ́ gbọ́ ó jáde àwọn èèyàn tó ṣẹ́kù sílé gan wọ́n ju àwọn tó tẹ̀lé jáde lọ <laughs> àwọn èèyàn tó ṣẹ́kù sí kọ́ńpáàdì wọ́n ju àwọn tó tẹ̀lé jáde lọ <laughs> àwọn èèyàn tó ti dúró dé lọ́hùn wọ́n ju àwọn tó tẹ̀lé débẹ̀ àwọn èèyàn tó wá dúró pé òkè ó yá kí ẹni tí ń ṣẹlẹ̀ kí wọ́n ti inúgbó ya bò wọ́n àwọn yẹn tún ju àwọn tó wà ní wọ́n ju àwọn tó wà lọ kẹ́lẹ̀ mọ̀ pé this man is a champion. lẹ́yìn gbogbo àwọn eléyìí àwọn ogun ọ̀run náà tún dúró sókè àwọn ogun ọ̀run kan dúró sínú afẹ́fẹ́ àwọn kan wà nú mọ́tò pẹ̀lú ẹ̀ ó yá kí ló tún kù àwa la máa jèrè àwa yorùbá la máa jèrè lágbára ọlọ́run bẹ́ẹ̀ ni kórí kò yí padà ẹ̀rí pé mi ò fìbínú sọ̀rọ̀ lẹ́nìí a ti jagun àjàyè lánàá it deserve an award máa ṣe àwọ́ọ̀dù kan sí máa máa máa kò tí ẹ̀ nídìí ó ti gba àwọ́ọ̀dù ọ̀rẹ́dì ọlọ́run ti bá mi fún láwọ́ọ̀dù ẹ gbogbo ẹ̀yàn ọmọ Oòduà ilẹ̀ yorùbá gbè wá o àlàáfíà ọlọ́run á máa bá wa gbé ojú òní tiwa mi ò ní sọmọnù ká tó gbalẹ̀ yorùbá o ò ní sọ ọmọ nù ká tó gbalẹ̀ yorùbá bí ò ní sọ ẹbí mi nù ká tó gbalẹ̀ yorùbá o ò ní sọ ẹbí rẹ nù ká tó gbalẹ̀ yorùbá nígbà tá a bá gbalẹ̀ yorùbá tán a ó jọ jẹ láyọ̀ a ó jọ mu láyọ̀ a ó jọ ṣe ayẹyẹ ayẹyẹ ayẹyẹ tí ń ṣe tilẹ̀ yorùbá gangan tí ẹ̀yà kankan ò ní bá wa ṣe kíni o tí ò ní bá wa ní má dàrú níbẹ̀ àlàáfíà ọlọ́run kó má bá a gbé gbogbo ẹni tẹ́ wà lórí ètò pẹ̀lú mi owó tẹ́ ẹ fi ra mẹ́gì tẹ́ ẹ fi wò mí ọlọ́run á fi ọ̀pọ̀ kún fún yín o ẹ̀ rà ánú gbà ilẹ̀ yorùbá gbè wá o gbogbo àwọn elédè míì tẹ́ ẹ fẹ́ ire ilẹ̀ yorùbá ire á máa bá yín gbogbo ẹ̀yin elédè míì tẹ́ ẹ fẹ́ ayọ̀ ilẹ̀ yorùbá ayọ̀ á máa bá yín o fúlàní kò ní rọ́nà lọ nínú ìlú tiyín náà àlàáfíà ọlọ́run kó máa bá yín gbé àlàáfíà god bless you i love you all.